tẹ́ẹ̀nì bẹ́ẹ̀ mi bí bá ti ń dàbí pọ̀ á bá fi ìmọ̀ fi kún ìmọ̀ sí kankan á máa lè kéèrè lẹ́yìn. lọ́lọ́run fi sọ wípé wà á ń da ummul kitab ìyá àti àgbà tí èyí ọ̀dọ̀ ọlọ́run bá ló wà. tẹ́lẹ̀ lábẹ́ ẹ̀bẹ́ ìgbà tọ́lọ́run bá ló ń kálukú òní ó kù lẹ́yìn tọ́lọ́run bá ti parí ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹnì kan ò lè pẹ́ nìkan ẹnìkan ò sì lè kú ṣáájú ọjọ́ ọkọ ẹ̀ ẹ̀ ń bá wá gbé àníyàn pẹ́nìkanìkan pàdé ọlọ́run tọ́gbà bẹ́ẹ̀ gbogbo nítorí ọdẹ wò kọ́dà kò kú mọ́sálásí kékeré ni gbogbo àwọn táwọn ń pariwo fúnra wọn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó kílẹ̀ àpọ̀ sí ló rẹ̀ pé ọtí alọ́ wọn sọ pé àjẹtọ́ wọlé àfa yóò rò jẹjẹ ọtí alọ́ nítorí pé àwọn ò ní dá ara wa tani jáde tani tó sọ tọ́lọ̀ sọ pé wà máa tẹ́síkútù mi ń wá ọ̀tí ìlànà àdámọ́ à ewé kò lè bọ́lá la jà kọ́lọ̀ wọn mọ̀ sí mímọ̀ sí tó sọ fáwọn làwọn tó ń gbọ́yé ètí ọ̀pọ̀ lẹ̀ tí wọ́n pọ̀ sí bí ìràwọ̀ tí o tún mú bọ́ọ̀lù ẹ̀rọ ọlọ́mà ètò àpò orí omi ọlọ́mà ètò jẹ́ pé ọ̀tọ̀ ni bí o ti bọ́ọ̀lù ètò tó máa ń nìkan síbẹ̀ ni o ti ṣẹ̀ṣẹ̀ wà dúró tẹ pé orí ìyẹyẹ mi ni ọ̀pọ̀lẹ́ tó ń tó gbèfò kó o lè rí àbẹ̀ ọlọ́mà ètò ò tiẹ̀ jí o dúró gbẹ tó pé à ewu ti wá ti pẹ́ a pa èjì ọkẹ bàbá òun náà kẹlẹ kàn dẹgbẹ ní abasọ lóko wọn ò tiẹ̀ ní ìjà ọlọmọ alákùnrin ha Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run náà ṣe àkórìbà àmọ́ jẹ ìkẹ́ fún wa ẹnì tọba ti wá lọ ìsàn mi ajá pé ìdàkejì ńtọ́nà ọ̀hún lánàá bí sì ìní ọ̀jẹ̀ tiẹ̀ Ọlọ́run kẹrọ náà kò jẹ fún wa mọ́sáàdì òjẹ́ mẹ́tọ̀ sẹ̀sẹ̀ lọ́kàn wa àdéhùn tí wọ́n bá wa tí wọ́n fi máa dàbí ẹni wípé eh, gbogbo jẹ́ mi kò ní yé mi n ti bá mi bíra mọ́ ma àwọn àti kókò sára tó ká kú yóò kún yàrá ẹ̀ ọlọ́run ti wọ̀ sẹ̀sẹ̀ lọ́kàn fún wa méjì a máa dára wípé tèmi nìkan sí adarí báyìí láì dáa wọ́n láti kò sọ̀rọ̀ لك الحمد يا ربنا كما ينبغي لله الذي خلق الموت والحياه الحمد لله وأشكره وأستغفره وأستعين به وأثني عليه بموعده سبحانه وتعالى ولا أقصي ثمعا عليه بل على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله فهذه رأس الحكمة اتقوا ربكم في السر والعلن كما أمركم بذلك في الكتاب العزيز قال الله سبحانه وتعالى الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة إلا تذهب كل مرضعة عما أرضعت وتذهب كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله واعلموا بأنه لا yu'akhidullahu an-nasa ma tarak 'alaiha min dabbah wa la yu'akhidhum ila ajalin musamma fa idza la yastaqim sa'ata wa la yastaqim bi anna rabbana subhanahu wa ta'ala bi annahu khalaqa al-mauta wal ayyuna ahsanu amala lidzalika kana rasulullah sallallahu alaihi wasallam yu'allimuna anna kulla nafsin tadhuqu al ala qawli allah

يأتي مسعيان إلى آخر الحديث ففي هذا الحديث رأينا عجائب من قدرة الله سبحانه وتعالى وكيف يمتن من شاء يمتن من عباده سبحانه وتعالى وهو يس وهو يسأل ولا يسأل بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم وفينا ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور